ni jagun Olúwa ni jagunjagun. Olúwa ni jagun jagun, Olúwa. Olúwa ni jagun jagun jagun, mi. Olúwa ni jagun mi. Olúwa ni jagun jagun. Olúwa ni jagunjagun mi Olúwa ni jagunjagun mi. jagun jagun mi olúwa ni jagun olúwa ni jagun. Olua ní jagun jagun mi Olúwa ní jagun jagun mi Olúwa ní jagun jagun mi kò sí ẹni tó lè mi. Olúwa ní jagun jagun jagun jagun jagun jagun jagun jagun. jagun jagun jagun jagun. Olúwa ni jagun jagun mi. Olúwa ni jagun. Olúwa. Olúwa ni jagun jagun mi. Olúwa ni jagun. Jagun mi. Olúwa ni jagun.